ẹ kálẹ́ o a tún kí gbogbo ẹ̀yin èèyàn wa àti ojúlùmọ̀ lẹ́ẹ̀kan sí i nínú gbogbo fọ́nrán tá a ti ṣe síwájú a sọ nípa spiritual issue nípa àwọn spiritual issue àwọn ṣe ṣùgbọ́n níbí báyìí nínú fọ́nrán yìí mo fẹ́ sọ nípa àìlera ara àìlera ara ni wọ́n máa ń sọ nípa ẹ̀ àìlera ara mm, yálà lọ́dọ̀ ọkùnrin tàbí ní ọ̀dọ̀ obìnrin ẹ̀ nínú fọ́nrán yìí mo fẹ́ sọ nípa àwọn nǹkan tó ń bá àgọ́ ara jà mm, bóyá ọkùnrin ni kò ṣe dáadáa ni àbí obìnrin ni kò ṣe dáadáa ni ẹ̀ tó jẹ́ pé ó lè bá àgọ́ ara jà àwọn nǹkan tó wà lórí tébù yìí bí ènìyàn ò bá mójútó gẹ́gẹ́ bí ọkùnrin ó máa bà márèjì jẹ́ many calls from America many calls from Europe many calls from Asia èmi àní ah, dáàdì ìyàwó àwọn ń kọ́ńpléènì o kíní yìí ṣe ló kéré o kó àwọn kéré o wọ́n ní ẹ̀yà ètò ìmójútó nítorí pé àwọn tí wọ́n kọ́ńpléènì lánàá wọ́n ti separate o ẹ tètè mójútó gbogbo àwọn tí wọ́n dẹ̀ gbọ́ sí wa lẹ́nu marriage wọn is still living till today tí wọ́n gbọ́ sí wa lẹ́nu pé ẹ lo nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí èmi ò mọ kankan pa ẹ ewé àti èdò lèmi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ti bú mi wọ́n ní babaláwo ni mi i don't care kò sí tó kémi pẹ̀lú yẹn but in as much tẹ́mi jà mọ̀ pé i know what i am doing ewé àti egbò làwa papọ̀ la fi ṣe ohun tí àwa ń ṣe yìí. gbogbo tí mo polówó síwájú náà kò kọjá ewé àti egbò wọ́n dẹ̀ ń jẹ. ṣé ìyí tí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ó ti bà ọ̀pọ̀lọpọ̀ ilé jẹ́ gan-an. ìkíní penis enlargement penis enlargement a ní oríṣi mẹ́ta ẹ̀ oríṣi mẹ́ta la ṣe fún penis enlargement ìkíní a ṣe bíi oní cream tó máa máa fi pa ó máa jáde ni kò sọ̀rọ̀ lórí ẹ̀ tó bá ti jáde débi tó fẹ́ wàá fi sílẹ̀ ò ní lo product yìí mọ́ ìyẹn ò ní kó padà síbi tó ti wá tó bá ti lè lò ó bá ṣe ní kó lò ó oko tó kéré yẹn ó máa jáde ó dẹ̀ máa sanra penis enlargement èyí wà fún kírìmù nìyí èyí ọṣẹ nìyí ọṣẹ tó kọ́kọ́ máa fi fọ̀ wàá fi fọ̀ wàá fi fọ̀ jáde wàá fi fọ̀ lẹ́yìn tó bá fọ̀ tán wàá fi kírìmù ẹ̀ pa kírìmù ẹ̀ nìyí ẹlẹ́ẹ̀kẹta yìí òun ni ẹ um, èyí tó máa lò sínú. Hmm wọ́n ń ṣe nǹkan kékeré o àwọn tí wọ́n ọ̀dà mẹ́tẹ̀ẹ̀ta ẹlòmíà ní à ẹ jẹ́ kó òun sì lu ẹyọ kan náà máa níwẹ̀ ìtagbára ẹ bá ká ló máa ṣe ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ọ̀dà mẹ́tẹ̀ẹ̀ta ìwà láì wọ́n ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹrú ń dúpẹ́ ni ẹ má jẹ́ ń tọ̀ yẹn láì dẹ̀ ní kínní yìí ò lè ṣọkọ obìnrin má jẹ́ kí n tún ẹ ò lè ṣọkọ obìnrin láìsí kínní lọ́wọ́ ẹ ìwọ ọkùnrin tó ń wò mí this is part of living tí ọlọ́run dẹ̀ fi àṣẹ sí táwa náà dẹ̀ rí pé he is breaking many homes he is breaking many homes this is penis enlargement order tiẹ̀ many people order mostly from America, Canada, UK, Dublin, Scotland they are ordering all order Europe ọ̀dà tiẹ̀ má fi ìtìjú kárùn títí tí lè máa fi fọ́ ìyẹn lọ bẹ́ẹ̀ this is low span Cam. we have low span Cam. egbògi low span camp bóyá ó ṣe àtọ́ ẹ̀ ò lè di ọmọ a ní egbògi ẹ̀ egbògi tí ó ń jẹ́ kí àtọ̀ èèyàn tó tó tíìkì dáadáa òun lórí egbògi tó wà lọ́mìí àtọ̀ ẹ̀ máa tíìkì ni tó o bá lò bá a ṣe ní kó o lò láàárín oṣù kan wàá balẹ̀ jẹ egbògi tó wà lọ́rùn this is egbògi low span count ọ̀dà tìyẹ má fi ìtìjú má fi kárùn àwọn tó fi ìtìjú kárùn ilé wọn ti fọ́ <laughs> a tún ní egbògi kan tá à ń pè ní pregnancy powder àwọn obìnrin nìyẹn wà fún pregnancy powder onídìílé ni onídìílé there is pregnancy powder if you tó bá ti pè wá àáfihàn ẹ ọ̀dà ẹ onídìílé àbí o ò tí ì bímọ rí ẹ ọ̀dẹ̀ ń bẹ ṣeré èkó di ọmọ ìwọ ọ̀dà fún pregnancy powder wa ìkó bó ṣe rí ìyẹn tún lọ bẹ́ẹ̀ a tún ní egbògi fún ẹ̀dà tí ẹ̀dà tó bá ń bá obìnrin jà kò ní kò lè bímọ o má jẹ́ kí n tàn ẹ́ o ẹ̀dà ó ní agbára gan tá a bá ti lè gbọ́ pé ẹ̀dà ló kọ́kọ́ ń bóbìnrin jà àkọ́kọ́ ní kó kọ́kọ́ lọ yanjú ọ̀rọ̀ ẹ̀dà yẹn náà tó pé ẹ̀dà òun ni wípé kí ọkùnrin kó bá obìnrin sùn tán kó bá ti dà tó ti release tó ti release sperm sára obìnrin tóbìnrin yẹn bá fi dìde báyìí lójú ẹ̀ ló máa dànù lára ẹ̀ òun ló ń pè ní ẹ̀dà gbogbo spam tó wọ́n dà sí ara obìnrin nígbà tí obìnrin àti ọkùnrin ṣeré nígbà tóbìnrin wá dìde tó wá dànù kó lára ẹ̀ òun ló ń pè ní ẹ̀dà obìnrin yẹn ò lè lóyún nítorí pé ẹ̀dà yẹn ó máa ń sọ spam domi ni kò lè lóyún a ní egbògi tó yọrantí fún ẹ̀dà ó wà nílẹ̀ pè wá tó bá pè yẹn ló yọ ẹlẹ́nu ẹ egbògi fún akọ jẹ̀dí nìyí òun náà wà oní oníjẹ̀dí egbògi ènìyí akọ jẹ̀dí òun yàgbẹ́ ẹ̀jẹ̀ mẹ́nimẹ́nì nílùú òyìnbó yìí tó máa máa pè wá àwa náà dẹ̀ mọ nǹkan tó fà á ẹ̀yin ni kẹ́ ẹ má tìjú tó bá pé bírú bíbá ilẹ̀ wà ní egbògi ẹ máa máa lò náà bọ̀tọ̀ yẹn jìnnà sílé nǹkan dúdùdúdù lẹ́ ń jẹ́ èyí ni kẹ́ má tijú àwa tẹ́ ń bá sọ́gun amú tó fà á your own is to order láti lè clear ẹlòmíì yàgbẹ́ jẹ èmi àti tó ń bá ti lè yàgbẹ́ tán báyìí tó bá dẹ̀ tó fẹ́ yàgbẹ́ mi bá ìgbẹ́ ẹ̀jẹ̀ ló máa yà á ẹ̀jẹ̀ ló máa yà listen to me onídìí agunmu akọjẹ̀dí òun nìyẹn ìdákọ́lẹ̀ kókó kókó ọkùnrin má tiẹ̀ le koróbìnrin lọ́ọ̀kan kókó kókó gbẹ́kọ̀ ṣe sùn ẹ̀. ìkan nínú ẹ̀ náà nìyí irú yìí sì ìdákọ́lẹ̀ náà nìyí agbo ìdákọ́lẹ̀ nìyí tó wà lọ́mì ẹ̀ àwa àwa táwa bá fẹ́ ṣe fún àwọn tí ó wà nílùú èyìnbó irú yìí tó wà lọ́mì àwa máa sọ di powder ni ẹni tá a lè ṣe báyìí fún ni pé bóyá o ní ọ̀nà tó lè fi dé tó tá bá ní ká gbé báyìí owó tí DHL máa charge ẹ ó máa ju owó iṣẹ́ tó wà lọ́wọ́ mi lọ ìdákọ́lẹ̀ ni bó ṣe wà yìí egbògi ìdákọ́lẹ̀ tó ṣiṣẹ́ I am giving you twenty hundred one hundred and ten percent kó ọ̀dà fún egbògi tìyẹ ìdákọ́lẹ̀ means pé kó róbìnrin lọ́ọ̀kan báyìí kí kinní má le ó kàn dúró síbi ah, ah, kí ló dé ìdákọ́lẹ̀ tí ń ṣiyẹ́ nìyẹn ìkejì tí kò bá ń ṣèdákọ́lẹ̀ á jẹ́ aróbòsà bóyá wọ́n ti ṣe kankan sára obìnrin yẹn tí kò jẹ́ kára ẹ gbéra àbí wọ́n ti ṣe kankan sára ẹ tí kò jẹ́ kí ara ara obìnrin yẹn kó ṣe bákan lára ẹ gbogbo ẹ̀ la ní bó bá ṣe ń ṣe ẹ ni kò ṣe sọ̀rọ̀ ẹ kò sóhun tó ń ṣe ẹ táwa ò ní ogun ẹ táwa ò bá dẹ̀ ní a sọ fún ẹ pé a ò ní ni àdó ìdákọ́lẹ̀ ní tó yọrantí ó yọrantí egbògi eh, ìdákọ́lẹ̀ ní tó yọrantí eh, okú ẹ̀ ò gbéra okú ẹ̀ ò dìdì ó kàn máa sùn kalẹ̀ egbògi ẹ̀ nìyí kò họ́dà fún un. agúnmu nìyí aleko ojí làárọ̀ báyìí okú ẹ̀ ò kọ́kọ́ dìde gẹ́gẹ́ bí ọkùnrin lọ́gbà bí ẹ̀ o ọ̀tá ẹ̀ ti ní pírọ́blẹ́mù nìyẹn ọlọ́run ò ní jẹ́ kó o ní pírọ́blẹ́mù gbogbo etí tó ń gbọ́ mi ẹ ò ní ní problem ó jí láàárọ̀ o kìíní yẹn ò kọ́kọ́ ṣe báyìí sókè àná o nídìí egbògi àlékò odògi àlékò o jí ọkùnrin tí o wá ń pariwo pé ìṣe ni ẹ̀yìn gbogbo ẹ̀yìn ṣe ló máa ń ru ẹ ẹ̀yìn máa ń dùn ẹ̀ ó máa máa ru ẹ lẹ́yìn wípé o lo jẹ̀díjẹ̀dí a máa sọ fún ẹ pé kó o fi egbògi ọ̀pá ẹ̀yìn sí i yes kó fi egbògi ọ̀pá ẹ̀yìn sí a ní egbògi ọ̀pá ẹ̀yìn bíbá yìí ẹ nínú àwọn product tí a ti sọ fún yín a ní egbògi àlékó níbí báyìí a sì ní egbògi ìdákọ́lẹ̀ níbi tí a wà yìí a ní egbògi tó ń ṣe fún low span cam a ní egbògi tó ń ṣe fún jẹ̀díjẹ̀dí a sì ní egbògi tó ń ṣe fún penis enlargement èyí tó wà ń bí báyìí jẹ̀díjẹ̀dí ni kẹ́wé sọ fún mi kò síbi tí kò lè lọ tóyàn bá ti ní owó ẹ̀ tó lè ti fi bi um, edo akọ jẹ̀díjẹ̀dí ló wà ń bí tààrẹ sí bíbá yìí èyí ó ń ṣiṣẹ́ fún dodo àrùn obìnrin lónìí dodo àrùn tó wà nínú obìnrin egbògi tí mo takó sí báyìí tó bá ń dọ bàṣùkà àgàgà tó wá jóbìnrin ò ṣe menstruation tó o bá lórí ọ̀fẹ́ àti lè lo nǹkan tó wà lọ́wọ́ mi yìí wò tó o lò dáadáa tó o rọ́jú lò menstruation tó sísì ọlọ́dún kan máa yọ ọlọ́dún méjì máa jáde ó máa wà forcefully láti jáde ó máa jáde peacefully tó dẹ̀ máa clear road egbògi ń ṣiṣẹ́ fún obìnrin lónìí ó ń ṣiṣẹ́ fún gbogbo àrùn tó wà nínú obìnrin egbògi àrùn inú obìnrin la pè ó ọ̀dà tiẹ̀ don't waste your time bí nǹkan bá ń ṣèyàn tètè mójútó ewé egbò òun la papọ̀ la fi ṣe gbogbo àwọn pródọ̀tì yìí èṣù ò dá nǹkan kan má jẹ́ kí wọ́n tàn ẹ́ kò sóhun téṣù dá i am telling you mójútó ọ̀rọ̀ ara ẹ̀ kó tó get worst ọlọ́run ò ní jẹ́ kí ọ̀rọ̀ wa àbí ẹ̀ tiwa kó get worst ohun téèyàn bá wò náà tí kò mójútó òun ló ń get worst mo gbàdúrà fún pé citation ẹni tó ń pè mí yìí citation ìwọ tó ń wò mí kò ní get worst tètè mójútó pé wá èyí tá a bá mọ̀ á sọ fún ẹ èyí tí ẹ ò bá sì mọ̀ tó dẹ̀ yẹ pé ó ń ṣí ẹ á sọ fún ẹ pé a ò mọ̀ kó tún tẹ̀síwájú bí o lè rí àwọn tí wọ́n ní lọ́wọ́ a ní egbògi fún hepatitis B jẹ̀dọ̀jẹ̀dọ̀ egbògi ẹ̀ wà tó dá mi lójú hepatitis B a ní egbògi ẹ̀ ìwọ ni kò ọ̀dà just ọ̀dà egbògi hepatitis B tó ń ṣiṣẹ́ a ní egbògi jẹ̀dọ̀jẹ̀dọ̀ tó confam pè wá àwọn tá a ṣe fún òun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹrú ń dúpẹ́ o ẹrú ń dúpẹ́ o ẹrú ń dúpẹ́ o àwọn tá a ṣe fún dúpẹ́ àwọn méje kẹrin wọn ò mọ ìjọ tó bá ti lè gbà lọ́wọ́ wa báyìí ìjọ náà ni wọ́n ti pè wá mọ́ ìmí ìbáyìí tó bá ti lè kówó lé wa lọ wọ́n máa ń pè wá lójoojúmọ́ dáàdi ẹ má gbàgbé o ẹ tètè jọ o ìjọ tó bá ti dà báyìí tó ti lò táyà rẹ̀ àlàáfíà ti bá gbọ́ rẹ̀ ó ti tán kò tún pè wá mọ́ gbogbo yín náà la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀yin tẹ́ appreciate wa àtẹ̀yin tí ẹ ò appreciate wa àdúpẹ́ lọ́wọ́ yín ojú kò ní ti ìkọ̀kọ̀ nínú yín advice tí mo máa fún ẹ ni wípé má fi ti tiẹ̀ dọ́là a ní egbògi gẹ́gẹ́ mo ti sọ fún ẹ lẹ́ẹ̀kan èyí ń ṣiṣẹ́ fún gbogbo àrùn tó wà nínú obìnrin èyí ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí èyí ń ṣiṣẹ́ fún èyí ń ṣiṣẹ́ fún ìdákọ́lẹ̀ tó kọ ọkùnrin ò bá tó kọ̀ ọ̀rọ̀ orí nǹkan tó fẹ́ fi ṣe orílẹ̀ ọ̀kan báyìí àbò fẹ́ gbé wọbẹ̀ báyìí kí ni yóò wá dá inú kọlẹ̀ padà ìdákọ́lẹ̀ ni a ní èyí tá a kì í wà a ní èyí tí a ṣe tó já pé egbògi ìdákọ́lẹ̀ egbògi ọ̀pá ẹ̀yìn egbògi aleko egbògi jẹ̀díjẹ̀dí akọ jẹ̀díjẹ̀dí pé ẹ̀jẹ̀ tó tó ń yẹ ẹ̀jẹ̀ gan egbògi lospankan àní a sì tún ní egbògi níbí báyìí èyí tó ń ṣiṣẹ́ fún penis enlargement tí oko lè fi nà jáde dáadáa padà tó máa fi jáde oko tó bá kéré ẹ ṣé gan ni orúkọ tèmi kò yí padà bàbá confam jp náà ni ó ń bá yín sọ̀rọ̀ ẹ o lè ọ̀dà àwọn product sórí zero eight zero two two zero four zero nine five zero zero eight zero two two zero four zero nine zero ẹ ṣé gan ni ó dìgbà kan náà God bless you.